إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أبوقف الله سبحانه وتعالى أبتر الصلاة على محمد صلى الله عليه وسلم inshallah eléyìí ó máa jẹ́ ìtẹ̀síwájú lórí ọ̀rọ̀ tí a bára sọ nípa gba ẹgbà wa hadith anábíwa muhammad sallallahu alaihi wasallam láti ọ̀dọ̀ ẹni tí ó bá jẹ́ bíbíà láfikún ìkọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ ẹni tí ó jẹ́ bídíà alhafiz zahabi nínú tíra àwọn tí a mọ̀ sí síyàrò alámi nubala sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí wọ́n ní wàhálì ilmasala lámtàtàbáhan lè kama yá ń bàbí ọ̀rọ̀ pé ṣàlè gba ẹgbàwá oníbídíà yìí ṣàlè gba hadith tí oníbíbíà tí ó bá gbà wá ṣáwa náà lè gbà á lọ́dọ̀ rẹ̀ wọ́n ní iṣu yìí kò clear sí mi ká máa yá ń bagi gẹ́gẹ́ bí ó ṣe tọ́ wọlédì tàbí hali minha ṣùgbọ́n èyí tó clear sí mi ń bẹ̀ annaman dakhala fi bid'ati kí gbogbo ẹni tó bá kó sí bídíà kan walam yu'adda min ru'usiha kẹ́ni ò dẹ̀ máa bẹ nínú àwọn olórí bídíà yẹn wàlá amáhánà fi ha bẹ̀rẹ̀ ṣe ń tó ṣe wípé ó jùlọ sínú ẹ̀ yuqbal hadithuhu a máa gba hadithi rẹ̀ kama masala alhafiz abu zakariya bi ulaika almadhkurin gẹ́gẹ́ bí arákùnrin tí wọ́n dárúkọ yìí bí ó ṣe ṣe àwọn àpèjúwe pẹ̀lú àwọn tó dárúkọ وحديثهم في كتب الإسلام بصدقهم وحفظهم هو حديث ودني أم بنين وكرا إسلام تاما بصدقهم نتذكوا جولو دلو وحفظهم بكنا نتذكرا أورو النبي صلى الله عليه وسلم إليني أورتي الحافظ الذهبي tí wọ́n sọ nípa à ń gba hadith oníbíjà that is àwọn náà acknowledge ipe kìíní ó jẹ́ masala tí khilaf ó ń bẹ láàrin àwọn afáàlá di sí lórí sheikh al-albani rahimahullahu ta'ala nínú. سلسلة الأحاديث الصحيحة volume 7 page 694 àwọn náà sọ pé wàhíyà masala tún wọ́n ní ọ̀rọ̀ pé à ń gbé hadith oníbídà yìí masala kan ni ó ṣe pé tọ́lá makhtalafat fiha aqwalul ulama ó ṣe pé ó ti pẹ́ tí ọ̀rọ̀ àwọn àfáà ti yapa lórí ẹ̀ كما هو مبسوط في علم المصطلح gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ nǹkan tí àyànnàná àtàyànnàná nínú tíra ilmu al-mustalah wọ́n ní walladhi taharrara indi fiha èyí tí ó padà rinlẹ̀ lọ́dọ̀ mi wa ra'aytu fuhula al-ulama'i alayha tí mo dẹ̀ wípé ọ̀gọ̀rọ̀ àwọn àfáà tọ́jú àwọn afá jankanjankan ń bẹ lórí ẹ̀ anna al-mubtadi'a onípe oníbídíà idha sábàtà adalatuhu wa dhabtuhu wa siqatuhu tó bá ṣe pé ní tó ṣe wípé kò ń ṣe ní pátipátí ni kò ń ṣe onírọ́ bákan náà ó jẹ́ ní tó ṣe wípé ó ní mẹ́mórì tó strong dáadáa fa hadithuhu maqbul hadithi rẹ̀ ń tàmà ما لم تكن بدعته مكفرة ممكن بتي بجار وبنشين كتبين يقولوا نسلام ولم يكن حديثه مقويا لبدعته هكذا حديث يرتبه بنشين كتون صفات بجار وإلى هذا مال الحافظ في الشرع النخبة بما إن الحافظ ابن حجر نفسي نبي شرح النخبة nukhba للعلامة ابن المحقق ابن al-Muhaqqiq يعني تنت al-'Eidi ẹni tó ń tẹ̀lé ọ̀rọ̀ tí وقد حكى كلامه في مقدمة الفتح وهو جيد ومهم جدا فراجعه اللي جاره الشيخ الألباني رحمه الله تعالى ويبقى حديثي ونبدا سو تباو تا كومبيرو Al-Albani àti ọ̀rọ̀ tí Az-Zahabi sọ a rí wípé iṣu yìí iṣu tó ṣe wípé àwọn àfáà aládìsí wọ́n farabalẹ̀ wọ́n wò ó dáadáa kílẹ̀bù wípé az wọ́n ní lam kò kílẹ̀sì mi dáadáa bákan náà Sheikh Al-Albani rahimahullahu ta'ala àwọn náà ní èyí tó ṣe fún taharrara indi nǹkan tó ṣe wípé ó padà rinlẹ̀ lọ́dọ̀ mi tó jẹ́ pé nǹkan tí mo lè sọ wípé òun ni mo gbára lé òun náà ni wípé hadithi oníbídíà lókùngbà tí ó bá ti ṣe pé ó nǹkan tó fi ń sọ̀pọ́ọ̀tì bídíà rẹ̀ wá bákan náà tó lè jẹ́ ní túnṣe yìí pé àdálà rẹ̀ síkù rẹ̀ a máa ò ní pé a máa gbà. nam tí ò sí iyèméjì ń bẹ ò ní pé àwọn afá mi ọ̀rọ̀ pé ó gba nǹkan tí ó ń sọ̀pọ́tì bídíà rẹ̀ wá àbí kó gbà wá àwọn mi ò fi bẹ́ẹ̀ wo bẹ̀rẹ̀ lọ títí ibi tán wò jùlọ ni pé ṣé ẹni yóò jẹ́ olódodo ṣùgbọ́n nǹkan tí a gbọ́dọ̀ wò dáadáa ò ní wípé àwọn tó ń sọ wípé kò gbọ́dọ̀ gba nǹkan tó ń sọ̀pọ́tì bídíà rẹ̀ wá àti àwọn tó sọ wípé ó gbọ́dọ̀ jẹ́ olódodo ìkíni kejì àwọn tó ń sọ kíní yìí wọ́n sọ fún àwọn tó ṣe wípé wọ́n jẹ́ lé pípù àwọn awam torí pé ẹni tí ó máa dìtẹ́tì wípé ẹni yìí ní tó gbà wá yìí ó sọ̀pọ́tì bídíà rẹ̀ ó ẹni tó ṣe pọ̀ gangan fún rẹ̀ nìyí orinlẹ̀ nínú ìmọ̀ ẹni tí orinlẹ̀ nínú ìmọ̀ ìyẹn ìmọ̀ súnà àbí ìdàsáhíhà tí orinlẹ̀ nínú ẹ̀ bóò ló ṣe fẹ́ mọ̀ pé ẹni yìí ń tó gbà wá ó sọ̀pọ̀ ti bídí ara ẹni bóò ló ṣe fẹ́ mọ̀ wípé ẹni yìí ó jẹ́ olódodo so ló fi jẹ́ pé àárín nǹkan tá a láti wò dáadáa ni àwọn afáà tí wọ́n sọ eléyìí wọ́n sọ fún every time the canary tóun náà sọ wípé mo fẹ́ lọ kéwú lọ́dọ̀ níbi díà ni àbí páwọn àfáà kan sọ wípé kí níbi àbá ti dé lójoojú àbí kí oníbídíà tí ó bá ti gba nǹkan tó ń sọ̀pọ́ọ̀tì bídíà rẹ̀ wá ẹni tí ó mọ̀ pé oníbídíà ojú olódodo á jẹ́ni tó ṣe kó nǹkan fúnra ẹ̀ sí yé dáadáa ẹni tí ó mọ̀ wípé oníbídíà kò gba nǹkan tó sọ̀pọ́ọ̀tì bídíà rẹ̀ wá á jẹ́ni tó ṣe kó nǹkan fúnra ẹ̀ ní tó jẹ́ súnà gidi òye so ló jẹ́ pé àárín nǹkan tí a gbọ́dọ̀ wò ni. náà èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà tí wọ́n sábà máa ń sọ òun náà ni wípé ọ̀rọ̀ à ń gba ọ̀rọ̀ oníbíbíà gba àdúsí oníbíbíà ọ̀pọ̀lọpọ̀ dúólé lórí òní pé nǹkan yìí ò tọ́ ابن حبان نوتيرا المجروحين وان شاء الله يي إيه. واني ابن حبان ما شاء الله يني إيه نوتيرا المجروحين ابن حبان نينو تيراوا wọ́n ń ṣe ní àlàyé wípé kò tọ́ láti gba Ibn Hibban wọ́n ní la yajuzu al-ihtijaj bihi li'annahu kana da'iyan ila al-irja'i والداعية إلى البدع لا يجوز أن يحتج به عند أئمتنا خاصة لا أعلم بينهم فيه خلافا من ترى المجروحين الذي أشداركم Ibn Hibban sọ wípé kò tọ́ láti lè máa lò gẹ́gẹ́ bí ẹ̀rí ẹni tó ṣe wípé ó ń pèpè lọ síbi ìbílẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ àwọn àáfàá wa lápapọ̀ wọ́n ní kò tọ́ láti lè máa ṣe ìtìjáàjù pẹ̀lú oníbíbíà la a'lamu baynahum fi khilafan a mi ìrí àìkú ẹnu lọ́dọ̀ wọn nípa eléyìí so eléyìí ó ń bùtírẹ́sì eléyìí ń bùtírẹ́sì nǹkan tí Ibn Taymiyyah rahimahullahu ta'ala tí wọ́n sọ bí bó ṣe ń bẹnu Majmu' fatawa volume twenty four page one seventy five wọ́n ní wa li kana al-imam wa akthar. من قبله ومن وبعده من الأئمة. min al-a'imma torí èyí ló fà tó jẹ́ pé imam ahmed àti ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ṣíwájú wọn àbọ̀ ń wá lẹ́yìn wọn kamalik gẹ́gẹ́ bí imam malik wa ghayrihi àti ẹlòmíì la yaqbaluna riwayat da'i ila bid'atin wọn kì í gba ìgbàwọ ẹni tó ń pèpè lọ sí ibi díà ọ̀làyújálì sùnáwó wọn ń jókòó pẹ̀lú ẹ̀ láti sàkìtì yàtọ̀ sí tó ṣe pé òun òkùnkùn lọ sí bídíà waqad akhraja ashabu sahih àwọn tí wọ́n kọ tírà sahih bíi sahih bukhari sahih muslim àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ti gbà jáde nínú tírà wọn àǹjàmáàtì látọ̀gbà àwọn àfáà kan mímọ̀ rúmi yàbí bídíàtì náà tó ṣe pé wọ́n fi ẹ̀sùn bídíà kan nínú sákìtì nínú àwọn tó ṣe pé wọn fán bídíà wọn káàkiri wàlàm yukhriju àni du'ati ila al-bid'ah ṣùgbọ́n wọn pèpè wọn gbà lọ́dọ̀ àwọn tó ṣe pé wọ́n ń pèpè lọ sí bídíà wọn láti fi kín ọ̀rọ̀ tí Ibn Taymiyyah rahimahullahu ta'ala tí wọ́n sọ yìí eléyìí mi ò kó ti nǹkan tí al bukhari rahimahullahu ta'ala tó ṣe kó wọ́n sọ nínú tírà wọn àtàrí kabir ìgbà tí wọ́n sọ̀rọ̀ nípa Nu'man bin Thabit tí a mọ̀ sí Abu Hanifa lára kata sọ nípa rẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n sọ orúkọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tán wọ́n ní kana murji'an sakatu anhu wa an ra'ihi wa hadithihi wọ́n ní Abu Hanifa murji'u ni òun náà lẹni tí ó ní tí a mọ̀ sí al-irja sakatu anhu àwọn àfa aládìsí wọn dákẹ́ ń pẹ́ gẹ́gẹ́ bí nǹkan tá a lè mọ̀ tí alimami Bukhari rahimahullahu ta'ala bá ló gbólóhùn sakatu anhu fún èèyàn kan ó ti lo tó le fún ẹni yẹn gẹ́gẹ́ bí kí àwọn èèyàn mọ̀ alimami Bukhari tí wọ́n mọ̀ ọ́ mọ̀ sakatu anhu wa an ra'ihi. Abu Hanifa lára àwọn èèyàn tó ṣe pé wọ́n mọ̀ sínú àwọn alùráyì ni táwọn àtàwọn àfáà aládìsí tí wọ́n ní iṣu tó pọ̀ torí pé wọ́n máa ń sábà rèláì lórí ráàyè tó ṣe kìyàsí ju pé kan bá hadisi lọ wọ́n á ní hadisi yìí bákan náà àwọn hadisi tó gbà wọ́n gbà lọ́wọ́ rẹ̀ eléyìí ló fà á tó jẹ́ pé Ibn Abi nínú tírà àwọn tí a mọ̀ sí al-Musannaf wọ́n sọ̀rọ̀ níbẹ̀ tó ṣe pé odidi chápítà kan ni wọ́n kọ́ tí wọ́n pè ní ar-raddu ala Abi Hanifa nípa pé Abu Hanifa kò gbá àdìsí dànù níbi àwọn bíi iṣu tó tóbi one hundred and kan ní musannaf ibn Abi Shayba ṣùgbọ́n ìtafẹ́ ló ń bí báyìí ní pé ọ̀rọ̀ tí ibùn Taymiyyah rahimahullahu ta'ala ti wọ́n sọ wípé àwọn àfáà aládìísì tí wọ́n ṣíwájú àwọn Imam Ahmad àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni al-Bukhari àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn àfáà aládìí tó ṣe pé wọ́n wá lẹ́yìn gbogbo àwọn eléyìí náà ni wípé ní tí ọ̀pọ̀lọpọ̀ ń bẹ lórí ẹ̀ òun náà ni wípé wọn kì í gbà gíìfì ẹni tó bá ń pèpè sí bídíà rẹ̀ eléyìí dẹ́ni ó ń bẹ ní ìbámu pẹ̀lú nǹkan tí Ibn Hibban náà sọ nínú tírà al-Mujrahun kóòtù bákan náà wọ́n sọ tó símílà sí eléyìí náà nínú tírà àfikọ́ọ̀tù wọn àwọn àfa aládìsí lóríṣiríṣi wọ́n sọ eléyìí tó ṣe pé àtúrí àsìkò à nílè máa yà síbẹ̀ ṣùgbọ́n tí ọ̀pọ̀lọpọ̀ wà lórí ẹ̀rù náà nìkan tó bá jẹ́ àdáì lẹ́lẹ́dáì ẹni tó kúrò lọ sí ibi díà wọn kì í gba hadithi rẹ̀ ara wọn tó sọ pé kí tó bá ń pèpè lọ sí ibi díà a lè gba hadithi rẹ̀ lópin ìgbà tí ò bá ti gba tó ń sọpọ́tì rẹ̀ wá lópin ìgbà tí ò bá pé tó ń sọpọ́tì díà rẹ̀ wá ni eléyìí òun làwọn míì àgbọ́yé sí pé ókè ẹni yìí ni ó gba hadith àwọn oníbìdíà náà ó gba hadith àwọn oníbìdíà ní kó fún ìpè oníbìdíà tó ń gba hadith yìí ni hadith tó ń gbà lọ́wọ́ ẹ̀ kò sọ́pọ́ọ̀tì bídíà rẹ̀ ọlùmọ́ rẹ̀ sọ pé ókè bí ó ń sọ́pọ́ọ̀tì bídíà rẹ̀ gan kò mí a lè gba hadith lọ́wọ́ rẹ̀ ni ká sọ pé a lè gba hadith lọ́wọ́ oníbìdíà kò kò bá sọpọ́ọ̀tì bídíà rẹ̀ ní eléyìí àwọn míì àmúwá lápèjúwe gẹ́gẹ́ bí Adiyu bin Sabit kò ṣe pé ó gba hadisi wa nípa ọlá tó ń bẹ fún Ali radiyallahu anhu ẹni yìí dẹ̀ ní fèbí ni so alimamu Muslim wọ́n rìkọ́dù ọ̀rọ̀ rẹ̀ sínú sahih wọn èsì fún yẹn o ni pé ìgbọ́lá tó ń bẹ fún àlíwá lọ́dọ̀ àwọn alùsùnà ọ̀jọ̀má ìyíun náà nǹkan tó rìnlẹ̀ ni wípé Ali rọ̀dọ̀láwà òní ọ̀la ẹni tí ẹni yìí gbà wá nìyí tó fi sọ̀rọ̀ nípa wípé ìfẹ́ Ali rọ̀dọ̀láwà ànì eléyìí kò sí àṣejù ńbẹ̀ a lè sọ pé nǹkan yìí a ti ṣe ìkọjá àlà pẹ̀lú ẹni sọ̀tà fi wá sọ wípé nítorí gbà wá yìí tó sọpọ́ọ̀tì yìí bíjà rẹ̀ ni torí pé nǹkan tó gbà wáyìí ìtònílà lọ́dọ̀ àwọn onísúnnà nípa Ali radiyallahu anhu òun náà ni nǹkan náà ni so ìsọ wípé ọgbà ọgbà nǹkan tó sọpọ́ọ̀tì bídíà ẹ̀ wá eléyìí gbólóhùn tí ò ní lọ òní torí pé nǹkan tó gbà wáyìí kò ń ṣe ìtàkùn súnnà náà nípìnlẹ̀ so ló fi jẹ́ wípé. dáwà wípé ntí ẹni yìí gbà wá ntó sọpọ́tì bídíà rẹ̀ ntí a lè gbà lọ́wọ́ ẹni tó bá sọ bẹ́ẹ̀ ni so torí pé ó ní hadathana waki hadathana abubakar ibn abi shayba wala hadathana waki وأبو معاوية عن الأعمش وحدثنا يحيى بن يايا واللفظ لا أخبرنا أبو معاوية عن الأعمش عن أدي بن ثابت أنظر قال قال علي والذي فلق الحب وبرأ النسمة إنه لأهد النبي صلى الله عليه وسلم الأمي صلى الله عليه وسلم إلي ألا يحبني إلا مؤمن ولا يبغضني إلا منافق eléyìí àwọn nǹkan tó sọpọ́tì ẹ̀kọ́ jàǹtẹ̀rẹ̀ ẹ̀sọ́ kò ń ṣe nǹkan dáàsọ yìí pé ó gba nǹkan tó àyàdà bíi díẹ̀ ó gba nǹkan tó ṣe pé sọpọ́tì tó ń bẹ lọ́dọ̀ àwọn ahlus sunnati wal jamaa so ipe yẹn kan ò ní nífẹ̀ẹ́ mi àfihàn mi yẹn kan ò yẹ ní kórìíra mi àfihàn mùnáfíkì eléyìí nǹkan tí ó bá kìnìún alùsùn náà mu ni so ààrẹ sọ pé ó gba ìpò tó ń sọpọ́tì bídí àríwá náà káàkiri sọ pé ó gba ìpò tó ń sọpọ́tì bídí àríwá ṣùgbọ́n ẹni yẹn ni ṣé màálù ẹ̀ sí kìnìún ẹni tó jẹ́ olódodo ni èèyàn mélòó ló fẹ́ mọ̀ wípé ẹni yìí olódodo ni bí ẹni maa máa máa jẹ́ni tí ẹ̀sìn yé dáadáa tí súnà yé tí àkídà yé ó ń ṣe every time sọ wípé ó lè mọ ọlọ́kéwú lọ́dọ̀ ìyẹn ta a bá sọ pé àṣùnkúnyà láàrin ìwáyà àti dìráyà bó tiẹ̀ jẹ́ pé ìyàtọ̀ ó ń bẹ láàrin méjèèjì for the fún eléyìí ní ìwáyà fún eléyìí ní túmọ̀ sí pé wọ́n yàtọ̀ so ntọ́pọ̀lọpọ̀ àwọn tọ́lẹ̀ níjọ́lì òun náà ní riwaya ni diraya so ìyẹn ni ó lè mọ́ necessary torí pé rúbà hamil fiqhin lèyìn sábẹ́ fàkì rúbà hamil fiqhin ìlànà wà afqa minhu ṣùgbọ́n mi èèyàn lè gbà díìsì wá tó ṣe pé àdíìsì tó gbà ní àsìkò ẹlòmíì ṣóun ṣóun ló gbà àdíìsì yẹn gan wá ó máa gbọ́ yé jùlọ so ká sọ pé ìtumọ̀ àdíìsì ni làwọn àfáà ń sọ nípa rìwáyà lọ́dọ̀ àwọn oníbíjà ni kò ń ṣòun gangan ló address a ní láti separate méjèèjì a ní láti separate méjèèjì so táwọn àfọwọ́n sọ wípé bí àwa ní separate ẹ̀ ní àkọ́kọ́ ni pé àsí ní àsìkò rìwáyà ń sìn àsìkò táwọn ń sìn a lè sọ pé kí ni àsìkò rìwáyà òun ni àsìkò tí àwa òun náà ní ká ṣe ṣáàbù àwọn àhàdíìsì ànábì sallallahu alaihi àti ká sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú àsàníìdù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nípa hadith yẹn so tàbá ní kí awele yìí ká encourage ẹni tí ó jẹ́ àmì wípé kó lọ máa gba irú mọ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ ẹni tó jẹ́ oníbídíà ní àsìkò tá a wà yìí ó túmọ̀ sí pé nǹkan tó bá tún fún náà ni ó gbà wọ́n sọ yìí tó ta ṣèbí àwọn sálàfù àwọn míì gba ikú kíni àlegbà rẹ̀ wáyà lọ́dọ̀ oníbídíà tó bá jẹ́ pé kíni ẹnìyẹn ní àmọ́ pẹ̀lú sèkó ni bó o ní àmì ṣe fẹ́ mọ ẹni tó ṣe pé ó wà sọ́rík àtẹ̀yìn so jẹ́ pé lẹ́yìn ni bí ìgbà tó ṣe pé a fẹ́ ti àwọn èèyàn sínú ìrújú ni bí ṣe kò sí àwọn afáàsún náà tí wọ́n lè ṣiṣẹ́ yẹn mọ́ ni àwọn afáàsún náà tẹ́lẹ̀ ṣiṣẹ́ yẹn wọ́n pọ̀ jantirẹ báyìí tó ṣe pé a máa rẹkọmẹ́ndì pé kí àwọn èèyàn lọ kọ́ àwọn ìmọ̀ yìí lọ́dọ̀ àwọn afáà tí wọ́n jẹ́ onísúnnà ṣe léyìí ó jẹ́ nǹkan tí ó pàtàkì náà bákan náà eh, alimam ahmad rahimahullahu ta'ala ó ní àwọn èèyàn tó ṣe wípé wọ́n fi ọ̀rọ̀ wọn lẹ̀ kí wọ́n gbà al-khatib al-baghdadi nínú tarikh baghdad wọ́n sọ gẹ́gẹ́ bí ah, wọ́n ṣe gbọ́ wa wọ́n náà béè lọ́wọ́ abdullahi ọmọ imam ahmad tí wọ́n ń sọ wípé kọ́ọ̀lá àbí abu yusuf saduq walakinna ashaba àbí anifa láyán bàbí ayúrò ànhum shay abu yusuf lára ọmọ tí wọ́n abu anifa ni ẹni yìí saduq ni ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ ọmọ kéwú abu hanifa láyán bàbí ayúrò ànhum shay kò dáa kankan lọ́dọ̀ wọn ṣẹlẹ̀ òfin rinlẹ̀ wípé torí wípé àwọn àfa aládìsí wọn gba àdìsí Abu Hanifa àtàwọn tí wọ́n bá tọ ìlànà wọn bẹ́ẹ̀ bí Imam Bukhari ṣe sọ wípé kana murji'an sakatu anhu wa an ra'ihi wa hadithihi eléyìí náà ni nǹkan tí al-Khatib al-Baghdadi tí ó tún fi ń rinlẹ̀ níbí báyìí wípé Abu Yusuf sọdúkù ولكن أصحاب أبي حنيفة لا ينبغي أن يروى عنهم شيء àwọn tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn Abu Hanifa ìtọ́kàn gbàǹkì kan lọ́dún wọn eléyìí náà ó ṣe ò wípé alimam Ahmad rahimahullahu ta'ala wọ́n lọ pẹ̀lú nǹkan tí Ibn Taymiyyah rahimahullahu ta'ala tí wọ́n sọ so ló jẹ́ pé àárín àárín tí ẹ kí àrùn sí dáadáa yẹn sọ̀ká sọ pé a lè gba ọ̀rọ̀ àwọn oníbídíà àbí hadith àwọn oníbídíà àbí lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn oníbídíà kò ń ṣe nǹkan tí àwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ ń sọ sí tí àwọn àfa àti sọ ni ta lè rí àwọn ọ̀rọ̀ wọn tó nílẹ̀ wọ́n mẹ́ńṣọ́nà àwọn àṣàṣù kan bìtàkì nọ́bọ̀ nípa pé èèyàn kan téèyàn kan mẹ́ńṣọ́n ṣáwọn kan wá fákọ̀ ẹ̀ lórí èèyàn yẹn àbí wọn wá fákọ̀ rẹ̀ kí ṣe ọ̀tọ̀ nìyẹn ṣùgbọ́n wípé kámọ̀ gba hadith àwọn oníbíbíà lọ́wọ́jẹ́ ní tó ṣe pé ń pèpè lọ síbi bíbí àwọn eléyìí tí ọ̀gọ̀rọ̀ àwọn àfọ àṣàbí tó ń sọ ni àwọn tó lè sọ pé tí ò bá gba tí ò bá ti gba nǹkan tó sọpọ́ọ̀tì bídí ẹ̀ wà àwọn náà wà àwọn tó sọ yìí náà wà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn ètí Ibn Taymiyyah tó fìtì sọ́dọ̀ wọn òun náà ni ó hàn níbi ọ̀rọ̀ Ibn Hibban takóòtì ni bákan náà ó hàn níbi ọ̀rọ̀ àwọn míì náà alimam ahmed rahimahullahu ta'ala lára nǹkan tí wọ́n sọ gẹ́gẹ́ bí zahabi àtàwọn míín náà ṣe gbà wá nípa ẹni tí wọ́n ń pè ní shababa musawar àti abu muawiya ad-darir wọn náà bèèrè lọ́wọ́ imam ahmed rahimahullahu ta'ala wípé rawaita عن شباب رويت عن أبي معاوية وهو مرجي نجد حديث múríjù lẹ́yìn wàlámtẹ́rù yìí àṣàbàbà ẹ̀ẹ́dẹ̀gbà hadith ìṣàbàbà kí lè sì tí mẹ́m ahmed rahimahullah ta'ala tán fọ́ wọ́n ní abu muawiya ni laysa bi dáìyà abu muawiya òun ò kì í ṣe dáìyà lọ́sibítù rẹ̀ ṣùgbọ́n ṣàbàbà ni dáìyà lòun ilé ìfẹ́ rẹ̀ pé mẹ́m ahmed rahimahullah ta'ala àwọn náà wọ́n sọ̀rọ̀ nípa pé ní tó bá jẹ́ òní bídíà tó ń pèkú lọ síbi bídíà rẹ̀ á nígbà hadithi rẹ̀ á nígbà hadithi rẹ̀ so gẹ́gẹ́ bí al-Bukhari báwọn náà ṣe sọ bákan náà al-Imamu Muslim rahimahullahu ta'ala nígbà tí àwọn náà sọ gẹ́gẹ́ bí zahabi ṣe gbọ́wọ́nù sí ọ̀rọ̀ náà wọ́n sọ̀rọ̀ nípa ẹni tí a mọ̀ sí Ali ibn al-Jahaj Ali ibn al-Jahaj Imam Muslim wọ́n jẹ́ ká mọ̀ pé ẹni yìí sí kọ́ni ṣùgbọ́n jàmí ni gẹ́gẹ́ bí Zahabi náà ṣe fi nílẹ̀ nínú síyára Imam Muslim wọ́n wá gba hadithi rẹ̀ ní wọ́n gba hadithi lọ́wọ́ rẹ̀ الذهبي الحفيظ الذهبي من ميزان الاعتدال ونستمع منه مسلم جملة ونمام مسلم أقبع أحاديث كان الله علي بن الجعج لكن لم يخرج عنه في صحيحه شيئا شبك kò كنت nǹkankan kó kàn kankan sínú sọ̀híì rẹ̀ láti ọ̀dọ̀ Ali bin Jaj. Ma'anahu ọgbó jẹ́ pé lára àwọn àfáàgbà ó ṣe wípé alimam muslim omi ti yàn wàhálì kalẹ̀ ànàfi ìbídà torí pé bídà wà ní ara àìlùmí so àdìsí rẹ̀ ní sàhí muslim kò sí ṣùgbọ́n imam muslim ó gba àdìsí ṣùgbọ́n wọn kọ àdìsí yẹn sínú sàhí torí náà imam ahmad rahimahullahu ta'ala gẹ́gẹ́ bó ṣe gbajúmọ̀ látọ̀dọ̀ wọn ni. Ali ibn al-Jihad gbogbo àwọn hadithi tí wọ́n gbà lọ́dọ̀ rẹ̀ tẹ́lẹ̀ wọn àgbọ̀gbẹ̀ kúrò níbi wípé ọmọ Imam Ahmad Abdullah oníbàbá àwọn sọ wípé kò ń strike gbogbo hadithi tó ṣe wípé ó ní í ṣe pẹ̀lú Ali ibn al-Jihad kò ń strike ẹ̀ kúrò ó nítorí pé kí ni sami'tu annahu yatanawal as-sahaba mo gbọ́ pé ó ń sọ̀rọ̀ sáwọn sàábì particularly Muawiya radiyallahu anhu pé Muawiya radiyallahu anhu so okùnlẹ̀ tí ó kì í ṣe mùsùlùmí. nam àwọn issues míì tó máa ń ṣẹlẹ̀ òun ni kékeré lómi wò pé kí a but Imam Bukhari látọjúwe gba hadithi Ali bin Jaji kéèsì ọ̀tọ̀ ni pé àfa kan gbà àfa kan gbà ṣùgbọ́n ṣé àwọn àfa àwọn dúró lórí àwọn nǹkan tó jẹ́ àwọn principles wọn wọn á dúró lórí àwọn principles wọn ṣùgbọ́n nǹkan mi lè mọ clear sí wọn nípa ìyẹn kan àbí kó ṣe yí pé òkè intanet yìí principles tó fi operate irú ẹni tó bá sọ yí pé àlejò àdíyèsí oníbíbíà lópin ìgbà tí ó bá ti pèpè sí bíbíà rẹ̀ a lè fi wé ẹni tó sọ pé àlejò àdíyèsí oníbíbíà kó yẹ pé oníbíbíà ẹni a mọ̀ lẹ́ni tó ń pèpè sí bídíà rẹ̀ ni ṣùgbọ́n a mọ̀ ọ́n sí olódodo ìdílé yóò fi kọ́ hadith kalẹ̀ yàtọ̀ fún ìdílé yóò fi kọ́ hadith kalẹ̀ kálukú wọn ń dúró lórí píríncípù wọn ṣùgbọ́n gbà míì wọn a ṣe mistake ni nítorí wípé iná gbé kalẹ̀ píríncípù wọn lè má mọ̀ wípé lágbájá ọmọ lágbájá kò fulfilling nǹkan yẹn torí pé nǹkan mi lè máa ṣe ẹlòmíì nínú wọn irú ẹ̀ kó ṣẹlẹ̀ dáadáa irú ìtò ṣẹlẹ̀ sí limam ahmad rahimahullahu ta'ala gẹ́gẹ́ bí al-khatib al-baghdadi ṣe gbà wá nínú tarikh baghdad wọ́n kánà abdulrahman bin sọ́ọ́lì al-azdi rọ̀fìdíyàn abdulrahman ọmọ sọ́ọ́lì al-azdi wọ́n ní أهو توشي بكم أرضات يا أبو بكر وكان يخشى أحمد بن أنبل أما لصد إمام أحمد فيقرب ويدنيه إمام أحمد أما صمى دورني فقيل له يا أبو عبد الله ونرى أبو عبد الله أبو الرحمن رافضي عبد الرحمن رافضيني فقال سبحان الله رجل أحب قوما من أهل بيت النبي صلى الله عليه وسلم نقول له لا تحبهم wọ́n sì kọ̀ èèyàn nífẹ̀ẹ́ ara alẹ́ ànábì ṣáàṣọ kókó mọ́ nífẹ̀ẹ́ wọn ni n tó yé Imam Ahmadu níbi ọ̀rọ̀ Abdulrahman bin sọ́ọ̀lì al-Azdi òun ni wọ́n sọ yẹn ṣùgbọ́n àwọn èèyàn bíi Abu Dawud àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ti sọ̀rọ̀ against tó ṣe pé wọ́n ní káwọn èèyàn má gbà kí ni ẹ̀ so ló fọ́ tó jẹ́ pé ìgbà tó padà kílẹ̀ sí imaamu ahmad irú èèyàn tí abdulrahman bin sọ́ọ̀lì lè azúgbé àwọn náà padà abubakar khalal nínú kíra rẹ̀ asunna wọ́n ní wàkọ́lá abu abdullah abu abdullah alimam ahmad bin ambal wọ́n ní jáàni abdulrahman bin sọ́ọ̀lì abdulrahman bin sọ́ọ̀lì owó abami هو lawo tó hadith bi adil ahadith àtàrà àwọn hadisi tó gbà tó jẹ́ àwọn hadisi kò ṣe wípé wọ́n tako ìlànà àwọn alùsọ́nà nípa ìbẹnu àtẹ́lu àwọn sàábà ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. fàjọ́ àlàyé kúl bí àdàsà bí àfúlàn abdulrahman bin sọ́ọ̀lì wọn mú excuse wà pé lágbáyà nàrètì hadisi lágbáyà nàrètì wà àdàsà bí àfúlàn wà á na arfaq bi wò muhammadu ni àwọn ọ̀rántì sí díẹ̀ díẹ̀ ní ah, eléyìí eléyìí bẹ́ẹ̀ ló ń sọ pé lágbájá lo àdúṣe lágbájá kó tiẹ̀ lọ. fara aituhu ba'da fa'aratu anhu wa lam ukallimu imam ahmad lẹ́yìn ìgbà yẹn mo padà rí ìgbà tí mo rí fa'aratu anhu mo tán ìwé kúrò rẹ̀ lọ́dọ̀ rẹ̀ ni mo gbójú kúrò lọ́dọ̀ rẹ̀ fa lam ukallimu ní ìbá sọ̀rọ̀ mọ́ so ọ̀rọ̀ ń gbà padà clear sí Imam Ahmad wọ́n change the position wọn lórí ẹ̀yìn so ló jẹ́ pé àfáà ní nǹkan mi yóò yin èèyàn kan látara nǹkan tó clear sí kò ṣe fún mẹ́fì ṣe fẹ́ nù ní tó clear sí ló sọ bọ̀ tí nǹkan bá padà clear sí ní bẹ́tà àbí ó jẹ́ opposite nítorí tẹ́lẹ̀ wọ́n ó padà sọ fún wọn rí eléyìí òun ni tó ṣẹlẹ̀ àwọn tó ṣe pé wọ́n mọ tó wà nínú sunna al-Khallali tó ṣe wípé kí ni ti al-Khatib al-Baghdadi nìkan náà mọ̀ so àwọn ní wọ́n ó dúró tì yìí ṣùgbọ́n man alima hujjatun ala man lam ya'lam ẹni tó mọ̀ evidence ló jẹ́ against ẹni tí kò mọ̀ sọlọ jẹ́ pé kò kí ń ṣàáìbù òní kí n kà pa mọ́sáfà ń ṣùgbọ́n tí òdodo máa sí gbọ́rọ̀ tẹ̀lé òdodo so eléyìí ó jẹ́ nǹkan tó ṣe wípé a ní láti wò àwọn àfáà láwọn principles tí wọ́n gbé kalẹ̀ ṣùgbọ́n gbà mí látara nǹkan tó clear sí wọn ń pè èèyàn kan lásìkò kan wọ́n lè sọ nǹkan tí nǹkan mi bá tó clear sí wọn á sọ mi living example sí pọ̀ lára sheikh al-albani rahimahullahu ta'ala ní nǹkan bí àwọn early nineties nǹkan kan mọ́ra wọn nípa àwọn bíi salman al-awba safar al-hawali àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n sọ̀rọ̀ dáadáa nípa wọn wọ́n yìn wọ́n tó ṣe pọ́n defend wọn gan ṣùgbọ́n tó wọ́n sì ìparí ayé sheikh al-albani rahimahullahu ta'ala àwọn kan ní kílẹ̀ sí wọn nípa àwọn bíi safar al-hawali salman al-awba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ò kílẹ̀ sí wọn tẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn gan náà wá sọ̀rọ̀ against wọn bó ṣe ń bẹ nínú kíra wọn bí sàyí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bó ṣe ń bẹ nínú kíra wọn bí gẹ́gẹ́ bó ṣe ń bẹ nínú sísíláàtì udawa nur tó ṣe pé àwọn kan yìí ó padà rinlẹ̀ bí ṣe kàlùbáni tààrà ọjà nípa Salman al-Auda wọ́n dẹ̀ sọ pé wọ́n mọ̀ ya wa wọ́n mọ̀ wọ́n pa wọ́n mọ̀ wọ́n ju àwa lọ. àwọn ọmọ ìyá yìí náà dẹ̀ ń kọ́kọ́ kúrò fún tẹ́lẹ̀ wọ́n wọ́n ń ṣe àbòsí fún wọn ní nǹkan tó clear sáwọn òní kàtà fi sọ ṣùgbọ́n nígbà tó rán padà clear wọ́n tọrọ ajá kúrò níbi àwọn nǹkan yìí bó ṣe ń bẹnu sahih abi da'ifa so bákan nínú silsilatul huda wan nur bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ Said Qutb tó ṣe pé wọ́n rí àwọn àpọ̀wọ̀ ẹ̀ tó pọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n wọn ò mọ̀ pé nǹkan yẹn pọ̀ tó báyẹn ni irú ẹ̀ náà ló ṣẹlẹ̀ sí àwọn Ikhwan al-Muslimun kò ṣe pé àwọn afá nínú Lajna Daima Hayatu Kubar Ulama wọ́n ti sọ̀rọ̀ ń pa wọn dáadáa ṣùgbọ́n àtàwọn chemicals wọn wọn padà tààràjà nípa rẹ̀ gẹ́gẹ́ bí oṣù jẹ́ nǹkan Sheikh Fawzan wọ́n sọ̀rọ̀ nípa wọn náà dáadáa ìgbà tí nǹkan clear wọn wọn padà tààràjà nípa àwọn nǹkan wọ̀nyí ló wà on ni kí àáfàá orí nǹkan bá kan lásìkò gbà kan ó change yíò ń ṣe nǹkan tuntun ó gbọ̀n tó wáyé pé lórí òdodo òun nìkan tí ó ń change sí so ló fi pé pọ́ìntì a ní láti gbé tiẹ̀ náà ara àwọn ẹlòmíì tí wọ́n ń sọ wípé bóò la máa sọ pé mọ̀ kí ó lọ́dọ̀ oníbi díà ni a lè kí ó lọ́dọ̀ oníbi díà kan sọ ọ́ lẹ́ alàlè tìláàkì bẹ́ẹ̀ àbí wọ́n sọ pé ó ké ẹ̀ẹ́ ẹnìyẹn lókun àti òbá ti gba nǹkan tó ń sọpọ́tì bídíà rẹ̀ àbí nǹkan tó ṣe yí pé lókun àti àbá ti mọ̀ sí olódodo a fèsì lórí yẹn lẹ́ẹ̀kan pé ẹni tí ó sọ̀rọ̀ eléyìí ìbò ń fẹ́ lọ kí lọ́dọ̀ ní bídíà torí pé òun rí i pé n tó ń gbà wá kó tako òun ṣe nǹkan tó ń sọpọ́tì bídíà rẹ̀ yóò jẹ́ fi pé òun gan-an fúnra ní ẹ̀sìn yé dáadáa tẹ́sìn ò yé dáadáa tó bá lóun fẹ́ ṣerú nǹkan báyìí yóò kó bá rẹ̀ nílẹ̀ kó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. ó rẹ̀ pé àwọn tọ́lábà tó rí mi àkóyá nọ́bà sọ eléyìí àá ni wọ́n dùn kí position àwọn afá kan bí tiẹ̀ jẹ́ pé àsìkò dìráyà làwà kò ṣe àsìkò rìwáyà àsìkò kí a mọ ìtumọ̀ àwọn kíní làwà kò ń ṣe àsìkò pé a fẹ́ gba hadith but tá a bá ní òkè afẹ́ ṣe bẹ́ẹ̀ náà pé òkè afẹ́ lọ gbàdé kíní dìráyà afẹ́ mọ̀ lọ́dọ̀ ẹni tó jẹ́ oníbíbíà ṣùgbọ́n níbí dà yẹn àdìpẹ́ kò kí n pèpè lọ bó o la ṣe rí ká ní wọ́ tó rí tọ́lìbì ilmi kọ̀wé ẹni ò lè sàtàbẹ̀ irú nǹkan bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹni tí ó ṣe tọ́lìbì ilmi kọ̀wé nú àwọn àwam tó sọ ipò òun fẹ́ lọ ṣe léyìí definitely yóò bí sọ ààrẹ ni bí ó sọ ipò kí a nìyẹn mùtẹ́dìrì ni ṣùgbọ́n láyé dìrì lọ́bìdà àti ìfẹ́ fún ara fàlà bó ló ṣe máa àbí kó sọ pé kí mo fẹ́ dìrì ni ṣùgbọ́n ẹni yẹn ni a mọ̀ pé ẹni tí ó wà sọ́díkù ni bó ló ṣe mọ̀ látara ẹni tó bá ń tú fún ni yóò fi kóbá rẹ̀ bó ṣe ń lẹ̀ nínú ọ̀rọ̀ àwọn ẹni sọ pé àrírọ̀ fìdí tó ń padà ń jẹ́wọ́ ń gbà tó padà ṣe ìtìdáwù lọ síbi súnà ipe àmọye àwọn àdíìsì làwọn gbélé ọ̀rọ̀ fáwọn èèyàn àmọye àhàdíìsì ni àwọn gbélé ọ̀rọ̀ fún àwọn èèyàn sọlọ fi jẹ́ pé àwọn nǹkan wọ̀nyí nǹkan tí a ní ṣàkíyèsí ẹ̀ ni sọtí ẹ̀kan wá sọ yìí pé òkè irú èèyàn bẹ́ẹ̀ àlèkè lọ́dọ̀ ní bídíà lókùnrin àti ìgbà tí ń sọ ta ló ní bídíà tí ó mọ ṣe nǹkan tí ó sọpọ́ọ̀tì bídíà ẹ̀sìn ṣé àwọn sùfìyún kòbòrìyún tí a mọ̀ láwùjọ òun ni kò ṣe pé ẹlòmíì ń tẹ́lòmíì kó sínú tó ń ṣe gan àwọn ṣèrìkìyà tì yẹn àbí àwọn tí a lè pè ní àṣàyẹ́rà ó ṣe pé tá a bá ní ká wò tí wọ́n kú sí gẹ́gẹ́ bí Ibn Qayyim rahimahullahu ta'ala wọ́n ṣe fìrìnlẹ̀ ẹ bó ṣe ń bẹnu Sawa'iqul Mursala bákan náà bó ṣe ń bẹnu àwọn tíra àwọn àmì náà bákan náà Ibn Taymiyyah bí bayan kìbísì jàmíyà àwọn tí Ibn Taymiyyah ń ṣe rọ́dù fún àti tí Ibn Qayyim ń ṣe rọ́dù fún nú àwọn tíra méjì tá dárúkọ yìí àwọn tí wọ́n jẹ́ àwọn àṣàyẹ́rà ni bẹ́ẹ̀ ni tó nílẹ̀ ní pé àwọn àṣàyíra kan wá létà wọ́n wọ́ọ̀sì ju àwọn àṣàyíra àkọ́kọ́ lọ torí pé àwọn àṣàyíra kan wá létà ni wọ́n ń ṣe ìkárò olúwùlà àfẹnitọ́lọ́mọba ṣàánú ni wọn nìkan lókù ipe ọlọ́wọ́n ba omi e lókè wọn ni kò sọ ọlọ́wọ́n ba lókè àwọn àṣàyíra wọ́n ń ṣe eléyìí tán jẹ́ àwọn mutaakhirun bó ní wọ́n dẹ̀ ń ṣe tààtìlù sífàtì Ọlọ́run bá subhanahu wa ta'ala àbí kan ṣe tàwílù rẹ̀ àbí kan ṣe tẹ̀fúwìlù rẹ̀ sọ àwọn jàmíyà tó ṣe pàwọn ẹni ìṣíwájú ń ṣe rọ́dù fún ó jẹ́ kí àwọn àwòsọ́ọ̀fù tó pọ̀ lára wọn ló lì tùbákù lórí àwọn eléyìí so òun ló fà á tí ibùn tèmi àfi kọ tíra rẹ̀ ní bayanu tẹlifísì jàmíyà ó jẹ́ rọ́dù fún asásù takdís àti alfakuru bákan náà Ibn Qayyim rahimahullahu ta'ala nínú sawaik al-mursala aw mukhtasar sawaik al-mursala ó sọ̀rọ̀ nípa àwọn àṣàyíra mi tó ṣe rọ́dù fún dáadáa bákan náà nínú nùníyà rẹ̀ ni sòtórí àsìkò ní gbogbo àwọn kan ilá bákà fúnra wa sọkàsọ pé àwọn oníbídíà táwọn sálà fún sọ àwọn oníbídíà wọn làwọn sálà fún sọ. So, shabaabu bin sawaar taasoo ni irja níjọ́lì ò nìkan tó kó sí àkàràbíìsì tó kó sí àwọn tó jẹ́ àwọn àṣàyàrá mùtàkìrú ni wọ́n kó sí ní tó wọ́ọ̀sì jù lọ gbogbo ẹni sìn àwọn ẹni ìṣíwájú ń hazara àwọn èèyàn kúrò lára wọn débi pé ń gbà tí àkàràbíìsì kú gẹ́gẹ́ bí ẹbùn jọ́sí gan ṣe mú wá ìgbà tí àkàràbíìsì kú àwọn èèyàn tán ṣẹ̀yídà jẹ̀náza rẹ̀ ni bí a ní wọ́n tún pàtì olórí ìlú gan-an almutawakil kò sì mọ́ léni tí òjò kò jáde mọ́ káwọn àti ìsorí ṣíṣe bíbí àtàwọn èèyàn ń fọn káká àti lónìí àníkàn lọ kí ó lọ́dọ̀ oníṣúfí kán lọ kí ó lọ́dọ̀ kìíní so ló fi jẹ́ pé àwọn àfáà súnà tí wọ́n ń sọ ọ̀rọ̀ tó clear ni eléyìí ló fà á jẹ́ pé àwọn àfáà tí wọ́n jẹ́ al-mu'asirun a rí ọ̀rọ̀ tí ẹlòmíín nu wọn tí wọ́n sọ pàpẹ́jùwe Sheikh Ibn Usaymin rahimahullahu ta'ala wọ́n béèrè lọ́wọ́ wọn nígbà tí wọ́n ṣe sharhu hilyati talib al-ilm títí Sheikh Bakr Zaid nípa ìlọ́kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn oníbíbíà. nípa ìlọ kẹ́kọ̀ọ́ ní ọ̀dọ̀ àwọn oníbíbíà wọ́n ní wọ́n zọ́ọ̀rù kalami sheikh wafakahullah wọ́n ní kẹ́tọ́ kílẹ̀ níbi ọ̀rọ̀ àáfà kọ́lọ̀mbà fún wọn ṣe kúngẹ́rẹ́ that is kẹ́tọ́ kílẹ̀ níbi ọ̀rọ̀ sheikh bakr abu zayd annahu la yukhadhu an sahibil bid'ati shay'un. òun náà ni pé a kì í gba ìmọ̀ lọ́dọ̀ òní dídíà bó tilẹ̀ òkú hatta fi mẹ́lẹ̀ ta alákùnrin àti yìí kúrò nípa nǹkan tí ò ní í ṣe pẹ̀lú bídíà rẹ̀ famasalan lápèjúwe idha wajadna rajulan mubtadi'an abárí òní dídíà kan lakinnahu jayyid fi al-lughati al-arabiyya ṣùgbọ́n jẹ́ni tó dá níbi ọ̀rọ̀ lọ́gà al-balagha wan-nahyi was فهل نجلس إليه ونأخذ منه هذا العلم الذي هو جيد فيه أم نهجره ṣáàlè jòkó síwájú ẹ̀ kálá fẹ́ kọ́ ìmọ̀ tó dá ìmọ̀ tó gùdù ń pa èyí lọ́wọ́ rẹ̀ ní àfikà boycott yẹ. sheikh mudu sèmi wọn ni zọ́ọ̀rù kalami sheikh ìtúkìlẹ̀ bí ọ̀rọ̀ sheikh ànánà lánàjìlẹ̀ sílẹ̀ yìí òun ni pílà ní jòkó lọ́dọ̀ rẹ̀. lè andré zalika yóò jìbù mafsadatayin torí pé eléyìí yóò máa necessitate aburú méjì ìpàdé méjì al-mafsadatul ula àkọ́kọ́ òní iktiraruhu bi nafsi yóò jọrọ ẹ lójú fayasib annahu ala haq yóò mọ̀ rúpọ̀ nbẹ lórí òdodo tí o máa ṣe fóun nbẹ lórí òdodo ni ṣe gbogbo àwọn eléyìí wọn wà báwọn kódà àwọn onísúnnà gan-an wá wọn wá kéwú al-mafsadatu iktiraru an ìkejì nípa àwọn èèyàn gbàtàn jẹ pẹ̀lú ẹ̀ haythu yatawaradu alayhi nnas àwọn èèyàn máa wá sóbò rẹ̀ wa talabatul ilm àwọn student yatalaqawna minhu wọn máa gba ilé ìlọ́wọ́ rẹ̀ wal aami ẹni tó jẹ́ aami liman la yufarriqu bayna ilmi nahwi wa ilmi al-aqida relation pinya láàrin ìmọ̀náwó àti màkídà bihadha kúrẹ́lẹ́ náírà anil insana a wípé كينيا لا يجلس إلى أهل البدع والأهواء مطلقا هم جوكو سوا جوكو تقوى إقرارة حتى إن كان لا يجد علم العربية والبلاغة والصرف إلا فيهم ولا توايبكو باري إما عربية إما بلاغة إما صرف في لدن. فسيجعل الله له خيرا منه ما بوفوني تلو رجوله لأن كون لأن لأن كوننا نأتي لأولاه nítorí wípé tábà làrọ̀ bá àwọn eléyìí ونتردد إليهم فالشك أنه يوجب غرورهم واقترار الناس بهم kò sí tàbí ṣùgbọ́n yóò jẹ́ kí jọra wọn lójú àwọn yóò lẹ́gbọ̀n tó ń jẹ́ pẹ̀lú wọn. níbi ìparí ọ̀rọ̀ sheikh ṣùpásìkò nígbà aláta ilé ìgbẹ́ àṣẹrítu khamis min sharhi ilé ẹtì tọ́lẹ̀ bí ilmi. tábàlọ́wọ́ tíra yẹn a rí níbẹ̀ bọ̀tẹ́ kọ́ ọdún ẹ̀ láfẹ́ gbọ́ ni ó jẹ́ ọdún ẹ̀ lẹ́ẹ̀karùn-ún. bákan náà Sheikh Al-Albani rahimahullahu ta'ala wọ́n bèè lọ wọn ẹbí ṣe mẹ́sì islatul huda wan nur ní ṣẹ̀rí kíláàsì wọ̀sọ̀rọ̀ ọdíò 79 wọ́n bèè lọ sheik wọ́n ní tọ́lìbì ilmin lápìyà sheik masalan ashari aw shay misla adha ọmọ akẹ́kọ̀ọ́ tó pàdé àṣàrí àbẹni tó rí báyìí wà húwà mọ̀kẹ́lì fún ẹjọ́ níbi díà yuridu an yadrusa alayhi nahwa aw sarf ló fẹ́ kó náwó àbí sọ́ọ̀fù lọ́dẹ̀ hal yajuzu lahu hadha tó tọ́ ọlọ́kùnlé lọ́dọ̀ rẹ̀ aw aw hal yasihu lahu hadha al-fi'l am yatruku ṣé lèyí tọ́ kó ṣe é àbí kó fi sheikh yani yuridu an yadrusa an-nahwa sheikh ní ṣe ó fẹ́ kọ́ náwó aw sarf àbí sọ́ọ̀fù inda hadha sheikh yani ṣé nǹkan tó gbàlérò ní kó fẹ́ kọ́ náwó àti sọ́ọ̀fù lọ́dọ̀ àfáà yìí náà oníbèrè níbẹ̀rẹ̀ ni ṣé kìí fèsì wàhùwà masalan àṣàrí àfáà yìí ni àṣàrí ni náà oníbèrè fèsì bẹ́ẹ̀ ni ṣé kìí idha kana huwa mutamakkinan fil aqida tó bá ṣe pé ẹni yìí ẹni tí ó jókòó dáadáa bí ọ̀rọ̀ àkídà ni jáàzá òtọ́ wà ilà fàlà wáyé pé kò jókòó dáadáa bí ọ̀rọ̀ àkídà kò tó bẹ́ẹ̀. Tọ́lá wo ọ̀rọ̀ Sheikh Al-Albani rahimahullahu ta'ala. Màá rí i pé discouragement ni fún àwọn tí wọ́n jẹ́ àwọn àwa àmì. Ṣùgbọ́n tó ní tàmọ́ kùn àwọn alùpùpù ṣe ó lè fẹ́ jọ mọ́kì fún àwọn afáàtàn ní àlègbà hadithi lọ́dọ̀ ẹni tó ṣe wípójú ní bídíà tá a bá rí i pé nǹkan tó ń sọ kò sọpọ́ọ̀tì bídíà rẹ̀ tá a bá rí i pé nǹkan tí ó ń sọ ẹ̀yìn àrí lódodo ṣùgbọ́n ta ló máa mọ olódodo ta ni àmì ẹni tí bídíà rẹ̀ sọ́pọ́tì àdífì rẹ̀ kò sọ́pọ́tì bídíà rẹ̀ àfẹnukó náà bá jinlẹ̀ òní. ṣùkà wo eléyìí má dọ́dọ̀ ẹ̀ rárá àti olè dọ́dọ̀ ẹ̀ tó bá ṣe pé bá ní kàmọ́ kúrò. eléyìí yàtọ̀ sí ìtìláàkù táwọn míín ṣe ìtẹ̀yìn lọ tó lọ́dọ̀ oníbídíà ni ó yàtọ̀ sí ìtìláàkù tí àwọn míín ṣe ìtẹ̀yìn lọ tó Ni ọdún ni ló fi jẹ́ pé ọ̀rọ̀ tí Sheikh Ibn Uthaymeen rahimahullah ta'ala tí wọ́n sọ yẹn nípa pé àwọn èèyàn ní qad yakhruna bi wọ́n lè gbàtàn jẹ pẹ̀lú ẹ̀yìn kana òun náà ni qad yaktaru bi nafsi wọ́n lè gbàtàn jẹ pẹ̀lú àìpá ah, tí wọ́n ṣe pàṣẹ àwọn onísúnà gọ̀dọ̀ wa náà tí wọ́n ń kéwù ni so àti bẹ́ẹ̀ yóò máa tún nǹkan tí yóò yẹ kó tú yóò máa tú fún àwọn èèyàn ní ìdí òfin máa da ọpọlọ àwọn èèyàn rò apart from it sheikh ibn usaimin tí wọ́n sọ yìí àwọn afáàmì náà wọ́n tún sọ̀rọ̀ lórí eléyìí so gẹ́gẹ́ bí nǹkan tí a ti ṣe lálàyé fún wa ni ọmọ yẹn wà fáà sheikh sọlí fawzan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà ṣàlàyé lórí pé lọ́jọ́ sọ́dọ̀ oníbídà kálá ń kéwù ìjọba ni so aṣọ fún wa àsìkò tá a wà ń sin àsìkò hìráyà ni kò ń ṣe àsìkò rìwáyà àsìkò ká máa ṣọ́rọ̀ṣọ àwọn àhàdìsì ni ká máa ṣọ́rọ̀ Quran ìdí ìgbà gẹ́gẹ́ ni pàkìkà wa torí pé nǹkan bá gbọ́ òun là á fi wà ó òun là fi bá àwọn èèyàn lò òun là fi ṣèjọ́sìn tó bá ikú ní bídíà lẹ́yìn tó ń kọ́ wa ní definitely yóò máa ti bídíà rẹ̀ sí wa yóò máa ti bídíà rẹ̀ sí wa sí wa ni so ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó clear tí ò sí ìrújú ń bẹ ni ọ̀rọ̀ pé àwọn àfa aládìsí àwọn kan ká má gbàrí wáyà lọ́dọ̀ oníbídí àmútlákàn àwọn kan ní alẹ́ wáyà lọ́dọ̀ rẹ̀ tó bá ṣe pé kí ni kò pèpè lọ síbi bídíà rẹ̀ àwọn kan ní alẹ́ gba ìwáyà pẹ́pẹ́ tó pèpè síbi bídíà náà ni ṣùgbọ́n kò jẹ́ olódodo àbí kò máa gba nǹkan tó fi ń sọpọ́ọ̀tì bídíà rẹ̀ wá àwọn àfa àtànṣe eléyìí kálukú wọn wọn act lórí principles wọn ṣùgbọ́n tí ọ̀pọ̀lọpọ̀ wọn bẹ lórí ẹ̀ ní wípé àlégbàrí wáyà lọ́dọ̀ oníbídà tó máa ń pèpè lọ sí bídà rẹ̀ kọ́lẹ́tọ̀ bá parẹ̀ ta ni. sàwọn tó máa wò pé kí wọ́n gbàrí wáyà kan kẹ̀kẹ́ mára wọn ní taari ìsìta kó ṣe wípé àwọn nǹkan mi ò kílẹ̀ sí wọn nípa ẹni ẹ̀kọ́ tako kọ́ídà táwọn gbé kalẹ̀ àbí wọ́n fọ̀rù sí kámpù àwọn tó ṣe wípé wọ́n gbà pé àlégbàrí wáyà lọ́dọ̀ oníbídà lópin ìgbà tó bá ṣe pé ní tó gbà kó sọ̀pọ̀ kò bá jẹ́ pé ó gba nǹkan tó ń sọ̀pọ́tù bíbí àǹgá mi ṣùgbọ́n a mọ̀ sí olódodo ṣùgbọ́n tó bá ní káwò fínífíní àti sọ pé nìyí sì ó ń gba nǹkan tó ń sọ̀pọ́tù bíbí rẹ̀ ni àti tó sọ pé olódodo ní orí ìtẹ́jú olódodo ẹni tí ó máa sọ nǹkan tó sọ̀pọ́tù bíbí rẹ̀ ni ó súnmọ́ kó mọ̀ parọ́ ó súnmọ́ kó mọ̀ parọ́ so làwọn àfáà míì fi gbà dànù pátápátá ṣùgbọ́n kàtẹ́ ẹ̀ ṣe tanazul sí lẹ́wùn yẹn ni kò túmọ̀ sí pé a tú àwọn àwámúlẹ̀ ká ní kan pé lọ́dọ̀ oníbí díà ni anadirak bẹ́ẹ̀ ẹ táwọn sọ pé kẹ oníbí díà tó ṣe pé òdòdó ta ló máa sọ pé níbí olódodo ilé yìí oníbí díà tó ṣe pé kò gba nǹkan tó ń support bóòlù àṣemọ̀ pé kò ṣe àámì lè differentiate mi sọ ló jẹ́ pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó kílẹ̀ ni àwọn àfáà tí wọ́n sọ̀rọ̀ yìí wọ́n sọ̀rọ̀ àǹfààní Ibn Taymiyyah rahimahullahu ta'ala tán kóòtù wípé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wà lórí ẹni wọ́n sì sọ Ibn Hibban tán sọ wọ́n sì sọ àtọ̀pọ̀lọpọ̀ àwọn míì náà tí wọ́n sọ ilé inú àwọn àfáà aládìí ṣe pé àsìkò lè gbà wá àti mọ́ àwọn òbúkọ wọn ni bó ṣe pé ní ọ̀pọ̀lọpọ̀ wọn dó lórí ni ṣùgbọ́n tá a bá tẹ̀sẹ̀ ṣiṣẹ́ lórí àwọn tán sọ pé lùgbà tó ń sọpọ́ọ̀tì bíjà rẹ̀ nìyẹn àbí tó bá jẹ́ pé sweet kù ni bó ti ẹgbẹ́ àwọn ilé kéré tábàlà afẹ́ ṣe yẹn ni a ní láti gbọ̀bá fẹ́ pẹ̀lú àwọn ṣòrúùtù tó ṣe pé àwọn àfa ni wọ́n fi gbọ̀bá tó àwọn nǹkan wọ̀nyí òní kó ṣe pé tọ́lìbì il mutamakin ó ṣe pé yastati an yumayyiza bayna as-sidq wal-kadhib bayna as ẹni tó lè ṣòwò pinya láàrin òdodo àti irọ́ tó lè ṣòwò pinya láàrin súnà àti bídíà so eléyìí ó jẹ́ nǹkan tó pàtàkì ẹlòmíì yóò ní ọ̀nà tá fi kéwú àwọn tó ń sọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ wọn náà wọ́n kéwú lọ́nà bídíà tẹ́lẹ̀ o ọ̀dọ̀ àwọn oníbídíà náà náà ti kéwú o èsì lórí yẹn ni pé èèyàn kéwú lọ́dọ̀ oníbídíà kò túmọ̀ sí pé kí kó máa sọpọ́tì àwọn èèyàn àbí kó máa encourage àwọn èèyàn káyọ̀ lọ kéwú lọ́dọ̀ níbi ìdí àná ẹni tó ṣe mistake nípa àwọn nǹkan tó ti ṣe nígbèsè ayé tọ́lọ́run wá kó yọ kó wá ń wọ̀nà àwọn èèyàn pé wúwa ń bíbà èèyàn kan wá ní ewu wo ló wà ń bẹ̀ ṣe níbẹ̀ ìwọ náà ti jáde jẹ́ káwọn èèyàn náà lọ bí ẹni tó ṣe pé ó ti ṣe zìnà rí tó wá wọ̀nà àwọn èèyàn pé ẹ má ṣe zìnà èèyàn kan wá ń takò pé a ṣe bí gbẹ̀ zìnà níwọ náà ló ṣe ni ló ti bí àwọn ọmọ ẹ̀ bí káwọn èèyàn náà ṣe ṣùgbọ́n àwọn ọmọ rẹ tó bí látara zina èyí ló di hafizu quran eléyìí ló di kíní eléyìí ló di engineer èyí ló di báyìí ló di báyìí ṣùgbọ́n ìgbà tó fẹ́yàwó rẹ ni ẹjọba ayé láṣepọ̀ láì ṣe pẹ̀ ṣe kí fáwọn èèyàn lè kàn ṣe bí kéèsì irú àwọn tó ń sọ irú nǹkan báyìí ṣe rí ni àbẹ́ni tó ṣe pé ó ń ṣe gbájú ẹ̀ fáwọn èèyàn ó ti wá kọ́lé kọ́ ó kọ́ gbogbo ẹ̀ ó wá ń sọ fáwọn èèyàn yìí kíní yìí ẹ jìnnà sí yẹn káwọn ń sọ pé à ah, oníká sí ṣe ibẹ̀ ni wọ́n ti kọ́ gbogbo létò kọ́ ló ṣera mọ́tò ni abẹni tó ń ta tẹ́tẹ́ tó já wọn bẹ́ẹ̀lì tó ronú kíwàdà tó wá ń wọ̀nà àwọn èèyàn gẹ́ǹsì tẹ́tẹ́ ni ẹ̀ka wá ń ṣe ibi tí wọn náà gbà tó ṣùgbọ́n nǹkan tí ó clear ò ní pé téèyàn kan máa múrú ẹ̀ tó fi ṣe evidence èèyàn ó sọ pé bẹ́ẹ̀ ni akéwìlọ́dọ̀ oníbíbíàní ṣùgbọ́n a dúpẹ́ fún ọlọ́wọ́n ọba tó ṣe wípé ó wáyọ̀ tí ó jí kárí bí àwọn ṣe eléyìí ló fa ìgbà tí Fáráò tó sọ fún ànábì Musa alayhi salatu wassalam ìgbà tó bẹ̀rẹ̀ wá sí rẹ̀ tó ń pè fún gbogbo qala alam nurabbika walida wàlàbísítà fínà mi nàrọ̀ mẹ́ríkà sí nínà ìrẹ́ náà Musa ìbáwọ̀ la fẹ́ ń gbà tó wà kékeré ń bì tó pẹ́ láàrin wa fọdún gbọ́rọ̀ wà fàáltà fàálàtà kẹlẹ́tì fàáltà wà áńtà minal kafirin ó ṣiṣẹ́ ó ṣe ń tó ṣe níṣàláì mórí ọ̀pààyàn láàrin wọn kúrò kọ́ọ̀lá fàáltà ìdánù anamina bọ̀ọ̀lìn Nabi Musa ni mo ṣe ń tí mo ṣe ń gbà tẹ́ ẹ pé ni èmi gan ò mọ̀ náà èmi gan mọ̀nà ṣé kó bá rújọ́ lọ títí ní tóun fi ń kàn mí nígbà tó yẹ kó mo ti ṣe nígbà tẹ́mi gan náà ò mọ̀nà ni. so èèyàn kan ti ṣe aburú tẹ́lẹ̀ kó bá tú bá ń bẹ̀ tó wọ́n wọ̀n àwọn èèyàn kì í ṣe aburú yẹn kí èèyàn kan máa ní àfihàn lẹ̀ ṣèyí bẹ́ẹ̀ lẹ́yìn náà ti jáde. bẹ́ẹ̀ni sọ pé àwọn èèyàn kan wọ́n lọ jámíà kan wọ́n lọ jámíà ilé wọ́n lọ jámíà ilé ọ̀nà méjì ni àkọ́kọ́ kò ní wípé kí náà lọ stọ́dì ń bẹ̀ ẹ̀kejì kásọ pé wọ́n lọ stọ́dì tọ́jú ṣe pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀sìn náà tó lè pé àwọn tí wọ́n jẹ́ àwọn mọ̀dọ̀rẹ́sùn ní àwọn jàmíà àti wọn jẹ́ oníbíyà kágbàgbẹ́ torí pé jàmíà ní ìjọba lónìí ó lè jẹ́ ìjọba sàlàfíà lónìí ó ń sọpọ́ọ̀tì sàlàfíà ṣùgbọ́n ìlú mi ń bẹ àwọn tó ń lẹ́kṣọ̀ ń tó ń lẹ́kṣọ̀ rẹ̀ sí ń tó ṣe pé wọ́n mọ̀ àkílẹ̀ ni pàtàkì jùlọ nígbà tí nǹkan clear sí àwọn lọ́balọ́ba wọn yìí káfíyàn lẹ̀ ká sọ̀rọ̀ nǹkan àbí jámíà tó ṣe pé jámíà àṣàríyà ni àbí jámíà tó ṣe pé hizbíyà ni àbí jámíà tó ṣe pé jámíà sòfíà mara wọn kankan mara bí mùkítàlítọ̀ tí gbogbo ẹ̀dá mara wọn ni ṣèyàn kí lọ síbẹ̀ lọ kẹ́kọ̀ọ́ wọ́n fẹ́ lọ ṣe Islamic studies nígbà tí ó rẹ̀ ẹni yẹn bákan méjì ni tó bá ṣe wípé ẹni tí nǹkan ò yé ni gbogbo ọ̀rọ̀ tá à ń sọ látẹ̀kan ó yí nǹkan bá kọ lè lóyè ìpè kò gbọ̀rọ̀ lọ tó bá ṣe pé ẹni tí nǹkan yé ni ṣe irú èèyàn bẹ́ẹ̀ táwọn ọba ń pè tó lè ṣe tẹ̀míyìz láàrin asúnà òdìdá ó lè ṣe tẹ̀míyìz láàrin alhaq wal kọ́ídà tá a lò wípé àwọn àáfàá kan gbà wípé a lè gbàmọ́ lọ́dọ̀ ẹni tí a lè gbàdíìsì àbá lè gbàmọ́ lọ́dọ̀ ẹni tó bá jó ní bíjà lókùnbà tí ó bá ti pèpè lọ sí bíjà ẹ̀ ṣe lò ó fúnrú èèyàn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà kọ́lẹ̀ ń champion ẹni ẹ lò ó fúnrú èèyàn bẹ́ẹ̀ wípé ẹni yóò yumayiz bayna sunnati wal bid'a yumayiz bayna al-haqq wal batil ẹ lò ó fún bẹ́ẹ̀ ni lómi inú wọn ó sọ̀rọ̀ ráhà pé certificate ló ń wà lọ so òun wà interested nínú kíni wọn yìí ṣùgbọ́n èdè jẹ́ pàtàkì lọ òní pé ẹni tí ó gbọ́ nǹkan yìí tó bá lọ ìwọ̀nba la lè lè má ròyìn bẹ́ẹ̀ bó tiẹ̀ jẹ́ pé èèyàn ó kiri yẹn bẹ́ẹ̀ ni lọ wípé kó wọ́n lọ fọ́ọ̀lù fún àwọn nǹkan tí wọ́n ń ṣe torí gba irú àwọn èèyàn tán àwọn tó ti fọ́ọ̀lù fún nǹkan bẹ́ẹ̀ kólàfà tó ṣe pé àpá súnà táwọn èèyàn mọ̀ dáadáa ni ó padà sínú àwọn orúkú ní báyìí ibẹ̀ ni wọ́n ti dàrú lẹ́rù ṣùgbọ́n ìpìlẹ̀ kò ní pé sẹ́ni tó lè ṣe tẹ̀míìz ni tó bá lè ṣe tẹ̀míìz ẹ lo kọ́ìdà yẹn lé lórí nì tòbí ẹ kọ́ìdà tẹ́yìn lẹ́ bìlíìfù nìyẹn ẹ lò lé lórí so eléyìí ó jẹ́ nǹkan tó ṣe pé ó pẹ́ tí ò sí ojú ń bẹ̀ yẹn ìta sọ ìdí ọgọ́rọ̀ àwọn àfa sọ yẹn so bẹ́ẹ̀ ni pé àwọn èèyàn kẹ́sìrì oníbídíà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ ń gbọ́ lẹ́kṣọ̀ oníbídíà láti ṣe rọ́dù fún eléyìí kò kọ́ sàbẹ̀ ilẹ̀ àwọn sọ́láfù ní wọ́n á kẹ́sìrì oníbídíà ń gbà mí láti ṣe rọ́dù fún kẹ́yìn irú ẹ̀ ní ibi ṣe pé Said Usman ni Usman bin Said rada kí wọ́n ṣe rọ́dù lórí Bishul Marisi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n bá ka tíra ẹ̀ ni wọ́n lè ṣe rọ́dù fún ṣùgbọ́n gbogbo àwọn èèyàn là encourage pé kọ́lẹ́kà tí rẹ̀ oníbídíà ni wọ́n lè sọ̀n ládàrẹ̀ ṣùgbọ́n àwọn àfa sunna tí nǹkan yí dáadáa ẹ bá kàtí oníbídíà láti lè ṣòro dùn fún àmọ́ gbọ́ ọdíò ẹ̀ẹ́dẹ́gbẹ́jọ́ oníbídíà láti ṣòro dùn fún ilé àmọ́lù yushka alayhi so àwọn nǹkan yìí ni pọ́ǹtì tó clear tí ò sí ìrújú bẹ́ẹ̀ ni so tó yẹ kí àwò dáadáa kọ́lọ́ọ̀bà subhanahu wa ta'ala kí ó ṣàánú ẹni kọ̀ọ̀kan wa kò ṣe ẹni wa lọ́kàn kó fi ẹsẹ̀ wa rinlẹ̀ sí ojú ọ̀nà rẹ̀ وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك